وأشهد أن محمدا عبد ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أما تسواجه nínú على tá ń ṣe أحاديث àwọn ahadith tó wà nínú ìwé 200 golden habits from the messenger of Allah tí àfáà abdulmalik mujahid tí ó kọ ó kó àwọn àdìsí yẹn jọ síbẹ̀ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia òun ló gbé ìwé náà jáde ní òní ti ṣe yawmu sabt ọjọ́ àsìbì táwọn eléèbó ń pè ní ọjọ́ sátidé tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ti oṣù ìjìrà oṣù ọ̀run ọdún ti ìjìra ti <clears throat> ń lo nǹkan oṣù ojú ọ̀run fifteen sọfà tí ó bọ́ sí third october twenty twenty kọlọ́nkó ṣàánú wa. <clears throat> hadithi náà ó lọ báyìí wípé òjíṣẹ́ ọlọ́run ti kí àtọ̀lọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún sọ pé wallahi la yu'minu wallahi la yu'minu kíl wàmẹ́yìn ya rasulallah qala alladhi la ya'manu jaruhu bawa'iqah hadith yẹn wà ní sọ Bukhari hadith six thousand sixteen ní ti lọ chẹ́kì e, ó wà ń bẹ inshallah ta'ala a kà hadith yẹn sórí lágbára ọlọ́run láàyò pinnu àti wà láì gbogbo èèyàn ní máa sọ wà lọ tó fi hàn pé wà láì láàyò pinnu yìí ó rọrùn láti hà inshallah lọ́wọ́ á wì tẹ́lẹ̀ mi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí kí àtọ́lá lọ́n bẹ mú sọ báyìí pé wallahi la yukmin wallahi la yukmin wallahi la yukmin wallahi la yukmin ẹ̀mẹ́jìlá náà fi sọ yẹjá àjọsọ wallahi la yukmin. والله لا يؤمن كيلا ومن يا رسول الله كيلا ومن يا رسول الله ومن يا رسول الله كيلا ومن يا رسول الله ومن يا رسول الله يا سلمتا كيلا كيلا ومن يَا رَسُولَ اللَّهِ كِيلَ ومن يَا رَسُولَ اللَّهِ كِيلَ ومن يَا رَسُولَ اللَّهِ يَا مناد والله وَاللَّهِ لَا يؤمن وَاللَّهِ لَا يؤمن كِيلَ ومن يَا رَسُولَ اللَّهِ لكسي وَاللَّهِ لَا يؤمن وَاللَّهِ لَا يؤمن كِيلَ ومن يا رسول الله لك والله لا يؤمن والله لا يؤمن كيلا ومن يا رسول الله قال الذي لا يأمن قال الذي لا يأمن قال alẹ́dì láyàmẹ́nu ìjájọ́ wí kọ́ọ̀l alẹ́dì láyàmẹ́nu kọ́ọ̀l alẹ́dì láyàmẹ́nu kọ́ọ̀l alẹ́dì láti bẹ̀rẹ̀ wàlọ́ọ̀hì láyọ́mẹ́nu wàlọ́ọ̀hì láyọ́mẹ́nu kíìlà kíìlà wọ́n mẹ́jẹ̀ ṣì máa kà sí ní lẹ́nu والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن كيلا ومن يا رسول الله ومن يا رسول الله قال الذي لا يأمن والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن كيلا ومن يا رسول الله ومن يا رسول الله قال الذي لا يأمن والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن كيلا ومن يا رسول الله قال الذي لا يأمن يا جوي والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يأمن والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يؤمن جاره جاره بوائقه جاره بوائقه جاره بوائقه جاره بوائقه Jaruhu بوائقه جاره بوائقه ìyájọ́ sọ́lẹ̀ mẹ́ta jáàrùhú bàwà ikọ̀hù Jaruhu bàwà ikọ̀hù jáàrùhú bàwà ikọ̀hù lẹ́ẹ̀kan sí jáàrùhú bàwà قال الذي لا يأمن جاره بوائقه قال الذي لا يأمن جاره بوائقه جاره قال الذي لا يأمن جاره بوائقه قال الذي لا يأمن جاره بوائقه ẹ̀yà sọ láti kọl kọl alẹ́dì láyá mẹ́nu جاره بوائقه لكنسي قال الذي لا يأمن جاره والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن كيلا ومن يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يأمن جاره بوا محمود والله لا لا يؤمن والله لا يؤمن قيل أما من يا رسول الله قال الذي لا يعمل جاره بواعقه بارك الله فيك ìtumọ̀ hadithi yìí ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé o òun fi ọlọ́run búra o la yu'minu kìí ṣe kò nígbàgbọ́ wallahi òun fi ọlọ́run búra sẹ́ la yu'minu kò nígbàgbọ́ kíìlà wọ́n wá sọ wípé ẹnì wọ́n kílà wọ́n sọ hmm? wọ́mìn talonítọ̀ ọ̀hún ya Rasulallahi ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀l òjíṣẹ́ ọlọ́run tí yàtọ̀ ọlọ́run bẹ wá dáhùn pé alẹ́dì ó náà ní ẹni tó ṣe pé láyà mẹ́nu jáàrùhù láyà mẹ́nu kò ní ìfàyàbalẹ̀ jáàrùhù aládùúgbò rẹ̀ bàwà ikọ̀wù sí aburú ọwọ́ rẹ̀. Mm. gbawa wá ikọ̀ re rẹ̀ ẹ̀rí wàlọ́ọ̀hì láàyò mìíràn lẹ́ẹ̀kan sí ní gidi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ pé wàlọ́ọ̀hì òun fi ọlọ́run búra o láàyò mìíràn kò ní ìgbàgbọ́ fi ọlọ́run búra láàyò mìíràn kò ní ìgbàgbọ́ kíílà wọ́n sọ yìí ya kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́run tí kàtọ́ lọ́run bẹ fún wa ní alẹ́dì òní ẹni tó ṣe wípé láyà mẹ́nu wọn jáàrùhù jáàrùhù aládùúgbò rẹ̀ láyà mẹ́nu kò ní ìfàyàbalẹ̀ sí ìbàwà ikọ̀hù àbúrò ọwọ́ rẹ̀ àbúrò hmm, ẹ̀ náà àdéhùn yìí ẹ̀kọ́ pọ̀ mbẹ́ tí a lè kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá lè kọ́ mbẹ́ ni wípé nígbà míì tí òjíṣẹ́ la Muhammad sallallahu alaihi wa sallam bá fẹ́ sọ̀rọ̀ yóò búra tó là ń pè ní kọ́sàm tàbí alkọ́sàm ìbúra eléyìí náà ó jẹ́ ntọ́lọ́wọ́n ọba alikiola máa ń ṣe nínú alukur'an ẹ̀ríkọ́ ọlọ́wọ́n ọba sọ pé fala wa rabbik la yu'minun hmm? ọlọ́ni rárá o fala rárá o wa rabbik mo fi olúwa rẹ̀ òjíṣẹ́ mo fi bora láàyò mìíràn wọn ò ní gbàgbọ́ òdodo wọn ò ní jó nígbàgbọ́ hátà yóò hákì mọ́ kàfí ìmọ̀ báyìí náà mú iná sọ́rọ́ tún ní yẹn ara fi ara ẹ̀ búra irú yẹn ni wàá tó ní bẹ́ẹ̀ ni o wàárọ̀ bì ọlọ́run tún fi ọlọ́run ó fi ọ̀ràn ìbúra ń bẹ̀. nígbà míì ọlọ́run máa ń fi nǹkan míì búra bí wọ́n sáná ìwà tọ́ọ̀rìkọ́ ọlọ́run fi sọ́nà búra ń bẹ̀ àti táǹpì ní àtọ́ọ̀rìkì anájímọ̀ sákìwù ní tọ́ọ̀rìkì so àtọ́ọ̀rìkì hmm? ọlọ́run fi búra hmm? ọlọ́run máa ń fi oríṣiríṣi nǹkan búra ṣùgbọ́n nú ẹ̀kọ́ àwa ń tiwa a lè fi nǹkan kan mí ìbúra yàtọ̀ sọ́lọ̀ ìdí ni ẹ̀tẹ́ fi ní rí nínú súnà kí anábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kó fi nǹkan mí ìbúra yàtọ̀ fọ́lọ̀ irú bí ní tó ní nígbà mi yóò ní wa rabbil káàbà hmm? nígbà mi yóò ní òun búra pẹ̀lú ẹni tí ẹ̀mí ń bẹ lọ́wọ́ rẹ̀ òun fi ẹni tí ẹ̀mí ń bẹ lọ́wọ́ rẹ̀ búra walladhi nafsi biyadihi wàlẹ́dì nafsi bìyẹ́dì ì òun fi ẹni tí ẹ̀mí òun bẹ ní ọwọ́ rẹ̀ òun fi búra ìgbà míì ó ní wa rọ́bìl kàába òun fi olúwa kàába òun fi búra níbi ó sọ pé wàlọ́ọ̀ì ó dárúkọ Allah gangan òun fi búra tìrìkú òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé man kana halifan falyahlif billah aw liyasmut ẹ bá fẹ́ búra kó yá búra pẹ̀lú ọlọ́run tàbí kó dákẹ́ ẹlòmíì ni wọ́n látàlá ògùn ń gbọ́ pápá wa jẹ́ dráìvà commercial driver tó jẹ́ pé iṣẹ́ awakọ̀ ní tá a bá wà ní gáràjì wọn ló yáfògùn búra ó yáfògùn gbárí ìgbà àwọn kan yóò bá mu hmm? tàbí wọ́n ní kó dábàá kọjá àti irú bẹ́ẹ̀ àwọn olóṣèlú ìyẹn ló wọ́ ìyẹn ló burú jù lóde òní àwọn olóṣèlú wọ́n máa ń múlẹ̀ wọ́n wá ní kí búra wọ́n á gbé ìbọn sílẹ̀ ok wọ́n bá ti gbé ìbọn sílẹ̀ wọ́n lè ta ẹmu sí wọ́n ní kí wọ́n máa dá kọjá ó yẹ owó kẹgbẹ́ owó owó pé ẹ̀yìn wa lẹ́wà ṣùgbọ́n máa dá ìbọn kọjá ìgbà míì wọ́n lè wọ́n fọ ìbọn fún mu wọ́n da omi sínú òhò ìbọn ìbọn ni ó pọ̀ tó bá ti lọ dà wá o oríṣiríṣiríṣi àwọn míì wọ́n múlẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n fi búra wọ́n lè fòṣà búra ọ̀nà méjì ló pín sí tó bá yẹ pé wọ́n gbà á gbọ́ báwọn pé nǹkan yẹn bó ṣe rí nìyẹn ṣírkù nìyẹn ṣírkù akbar ṣírkù akbar ẹbọ ńlá nìyẹn ó gbìyàn kó nù islam pátápátá kìí ṣe mùsùlùmí mọ́ tí wọ́n bá sì léèyàn kó nù islam ìtumọ̀ rẹ̀ ni wípé bátọ́lá amẹ̀lúhù bátọ́lá amẹ̀lúhù gbogbo iṣẹ́ rẹ̀ tó ti ṣe ti bàjẹ́ nù ẹ̀rí ni pé ọlọ́run sọ ní kúrán fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam la in ashrakta la yahbatanna amaluk tó bá ti ṣẹbọ pínrín pínrín la in sharp condition májẹ̀mú tó bẹ́ ilé iṣẹ́ pọ̀ pínpínrín la yahbatanna dájúdájú tàwọ́kìdì méjì ló wà ń bẹ̀ lam alqasam ẹ̀rí nùnù tàwùkìdì sẹ́kìlà méjì ni lọ́lọ́run fi fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀ two emphasis there one is the emphasis of oath okay the other one is the emphasis of none which is grammatical in nature so ọ̀nà méjì ni ẹ̀rí kó lágbára ọlọ́run ní dájúdájú gbogbo iṣẹ́ rẹ̀ máa bàjẹ́ ànábì lọ́lọ́run dojúkọ yẹn ọ̀tá wà láwà kẹ́nìkan ní aláàánú lọ́lọ́run bóun ṣẹ́ bọ́ọ̀gàn kò ní bá ṣe oúnjẹ ah! ọ̀nà kejì ni pé irú ẹ̀ tó kàn sọ pé wà láìtàlá ògùn gbọ́ kí epo gbògùn yẹn gbọ́ ó kàn ó fi dàṣà ìkẹlẹ̀ ilẹ̀ tó ń wọ́ sùn rí àbẹ́lómi kò fi bàtà sẹ́nu wà láì ẹ̀túnmọ̀ rẹ̀ ń pé kò ń jẹ bí bàtà ẹ̀mọ̀ ẹlòmíì kan lè dúró kan lè forí gbá mọ́tò ògùn rè tí èyí tó nígbàgbọ́ sógun yẹn bọ̀ tó ti jẹ́ àṣà wọn rú àwọn yẹn ò ní jẹ́ ṣírkù akbar kò ń ṣe ẹbọ ńlá ṣùgbọ́n ṣírkù asgar ní ẹbọ kékeré ni ó wá burú torí lè gbé lọ sínú ẹbọ ńlá torí lè padà wà lẹ́mìí ẹ̀nà náà báwọn èèyàn gbọ́dọ̀ máa ṣe kíni a gbọ́dọ̀ máa sá fún mo rò pé nǹkan sọ yẹn sọ irú àwọn nǹkan yẹn kò bá mu hmm, kò bá mu rárá torí náà ìbéèrè wa lè wáyé àwọn míì máa ń béèrè pé ṣáà lè fi ṣẹ̀ríà lókè ọ̀yà wọ́n ní kéèyàn gbé kura tàbí tá a bá lọ sí ilé ẹjọ́ láti lọ búra pé n tá a sọ òdodo ni irú ètò àlọ́ ṣe affidavit pé bóyá ìwé kan sọnù àbí nǹkan kan á lọ kọ́lẹ̀ wọ́n á sọ pé ó ti sọnù àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá ń ṣèwé láàrin ara àwọn ní kéèyàn búra tó bá jẹ́ mùsùlùmí ó ní kó fi búra kèsì táwọn afáfọ́ lórí ẹni wípé tó bá yẹ pé n tó gbà lérò pẹ̀lú Quran òun ni kalamullah ọ̀rọ̀ ọlọ́run gangan torí pé n táwọn mọ̀ sí alukur'an alimatulu òun gangan ni kalamullah ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àfáà oní usul mẹ́ṣe ṣàlàyé fún wa pé alukur'an huwa kalamullahi òun náà ni ọ̀rọ̀ ọlọ́run alimunazzalu ala muhammadin sallallahu alaihi wa sallam tá sọ kalẹ̀ fún ta ni anábìwa Muhammad sallallahu alayhi wa sallam bí wá ti tọ́ ti Jibril láti tó ṣe pé màláíkà Jibril ló wá sọ fún alimutaabadu bitilawati tó ṣe pé kíké rẹ̀ tàbá ń kàbá ìta ń ké ìjọsìn ló já ló já sí àfihàn lọ́hùn alimabdu bilifatiha tó bẹ̀rẹ̀ pẹ̀lú sọ́rọ́tù fatiha wàlẹ̀ maktum bin nas tó parí pẹ̀lú sọ́rọ́tù nas wọ́n tó bá kí n tó gbà lérò nìyẹn o kì í ṣe ìwé tó mú dání yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run gangan wọ́n ní jahaza wọ́n ló wọlé wọ́n ló wọlé làmáàní kò sí nǹkan kan tó sọ pé kó má fi búra lè ánàlè kàláàmà min sifatillah wala nufarriq bayna Allah wa sifatihi torí pé ọ̀rọ̀ ọlọ́run gangan nù ròyìn ọlọ́run ló wà a sì lè ṣòpinya láàrin ọlọ́run àti ìròyìn rẹ̀ gbòrògbòdìyẹ torí pé kàlámùlá min sífàtì ì ẹ̀rí pé ọlọ́run sọ pé wà kálàmùlọ́hù Mùsá takìlímà ọlọ́run bá mú sọ̀rọ̀ Mùsá sọ̀rọ̀ nípa apá sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ nígbà tí àwọn jàmíyà tí wọ́n ń fa àwọn wàhálà kan nípa khalqul Qur'an Imam Ahmad bin Hanbal nínú tó sọ ni pé ọlọ́run yàtọ̀ sáwa ẹ̀dá ẹ̀dá tó dá yàtọ̀ sọlọ ńgbà tí wọ́n sọ pé alukur'an makhluk pé kur'an ẹ̀dá ni ó wá ní rárá kalamullah ó wá ní ọlọ́run sọ suratu yasin innama amruhu idha arada shay'a an yaqula lahu kun fayakun pẹ̀lú ọlọ́run ti ṣokùn yà kì í ṣe ọlọ́run ẹ̀dá ni àyìn yàkú ọlọ́run ó wà sọ fún nǹkan yẹn náà pé kán jẹ́bẹ̀ fà látara pọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn yàkú yóò wà jẹ́bẹ̀ nítorí pọ́lọ̀ ń sọ pé kán ni àṣẹ ni yàkú yóò wà jẹ́bẹ̀ mo rò pé tí jẹ́bẹ̀ ni kán yàkú torí náà nǹkan tó jẹ́ yẹn nǹkan tá a wá rí yẹn fún àpẹẹrẹ gbàtọ́lọ̀ ń dáadáa kún fáyà kan ló lò fún Ah, ọlọ́run ní eh, ọlọ́run ní suratul Baqara ní thumma stawa ila as-sama'i fasawa'unna sab'a samawatin wa huwa bikulli shay'in alim thumma stawa bi ma'na qasada ó dojúkọ sọ́nà fasawa'unna ó wá ṣe níwọ̀ntúnwọ̀nsì ó ṣe ní déédéé sábà àsàmàwà tó jẹ́ wá jẹ́ ìpele méje wọ́n wà bí kulli shay'in alim gbogbo nǹkan ló mọ̀. nke a fẹ́ ń bẹ̀ náà ni pé kàlámùlá ọ̀rọ̀ ọlọ́run tó bá yẹ ló gbà lérò pẹ̀lú koran tó ń fi búra àwọn afáàní jáàzà kò sí tó burú àwọn afá ṣùgbọ́n tó bá yẹ ìwé tó mú lọ́wọ́ òun ni àgbé rárá ìwé yẹn lè fi búra torípa àwọn afọ́ oní usul tún padà ṣàlàyé náà fún wa àtàwọn afọ́ oní bàlágọ̀ ipe ọ̀rọ̀ sísọ nígbà míì ó béèrè fún kábúra àwọn wo la máa ń búra fún àwọn èèyàn tó ṣe wípé ọ̀kan nù wọn ni àwọn tó ṣe wípé wọn ò nígbàgbọ́ sí ní tá ń sọ ìbúra yẹn ni ó wàá jẹ́ kọ́rọ̀ wa yẹn orin ilẹ̀ lẹ́mìí wọn pò dodo ni. ẹlẹ́ẹ̀kejì ni ẹni tó ṣe pé ó jẹ́ èèyàn tó burú tọkàn wọn le koko pé tó bá fẹ́ ṣe lọ ṣe tó bá ti wá lè búra wọn ẹ kò ṣeré mọ́ o yóò jẹ́ kọ́rọ̀ yẹn wọ ẹ̀mí òun ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣẹlẹ̀ ní àyà tó wà nínú kíni o ní àwọn ti màkíyà ní maka ọ̀rọ̀ ìbúra ìbúra wà ń bẹ torí pé àwọn tí ànábì tọ́lọ́ ń bá tànábì ń bá sọ̀rọ̀ ìjọ náà tí kò rà tọ́lọ́run fi tó ní kánà bí o bá sọ̀rọ̀ njọ́ yẹn àwọn tí kò fèrè wọn lágbára ni àlẹ́ àárọ̀ bá aṣá dòkò fọ́rọ̀ hmm? ọlọ́run kò ṣàánú wa torí àsìkò ṣá láàyò pin aláìmí kò ní gbàgbọ́ láàyò pin wọ́n ní wá ta ni onígbàgbọ́ yìí aláìmí ni òun lẹni tó ṣe pé láyà mẹ́nu jábùdòhù bàwá ikọ̀ aládùúgbò rẹ̀ ò fi fọkànbalẹ̀ sí pé kò ní í ṣe oníṣùtá wọn ò fọkàn balẹ̀ sí ọkàn wọn ò balẹ̀ sọ́kùnrin níbi àwọn arí pé wọ́n ní oúntọ̀ ohun èṣò nígbàgbọ́ ibi làwọn afá alìsúnà ti wá ṣàlàyé pé láyó mínú ìmọ̀nà ń kà mí lánà mo rò kó láyó mínú kò ní ìgbàgbọ́ tó pé kìí ṣe pé kò ní ìgbàgbọ́ rárá níbi ló jẹ́ káwá mọ̀ pé a jẹ́ wípé alìímánù táwọn afáà sọ alìsúná sọ pé qawlun wa amalun speech and action ni qawlul lisani wa amalu jawari ó fàáhán sọ lóòótọ́ ìgbàgbọ́ jáde lórí ahọ́n rẹ̀ la ilaha illallah muhammadu rasulullah iṣẹ́ ọwọ́ rẹ̀ ó wàá máa ṣàfihàn tó sọ yẹn ìdí ni ẹ̀dá náà bí fi lọ sọ́nbí sallallahu alaihi wasallam pé ẹni táwọn ará àdúgbò rẹ̀ ò fọkàn balẹ̀ sísù tá tó lè ṣe wọn aburú ọwọ́ rẹ̀ kò ní gbàgbọ́ ìyẹn pé gbàgbọ́ rẹ̀ ò pé tí ẹ bá rántí nígbà tí à ń ṣàlàyé hadith náà nínú ìwé ìgò ní hadith yìí náà hadith yẹn tá a sọ lánàá tọ́lá tánàbí ní man kana yu'minu billahi wal-yawmil akhir falyukrim dayfa ẹ má nígbàgbọ́ ní ọlọ́run àtijọ́ kan kó yá máa pọ́n àlejò lé ẹ̀rí pa àṣàlàyé ń bẹ̀ náà yìí pé ó fi hàn bí ànábì so iṣẹ́ papọ̀ mọ́ ìgbàgbọ́ there is a connection between action and faith action and belief the prophet sallallahu alayhi wa sallam linked action with faith ó rẹ̀ pé ànábì sopọ̀ ó ní àsopọ̀ ó ní ìsopọ̀ ó ní ń bára ṣe eléyìí ló gbá dànù ọ̀rọ̀ táwọn kan máa ń sọ wípé ọkàn ẹni nìgbàgbọ́ ẹni àwọn míì ò ní ọkàn ẹni làáfà ẹni mo bá àwọn ṣàbúrú àwọn ọkàn àwọn gbà táwọn ti gbàgbọ́ nú ọlọ́run lọ́kàn àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣọ̀rọ̀ tó bá mú rárá àwọn móríjì àmì ṣùgbọ́n mi nífẹ̀ẹ́ tẹnu bọ̀rọ̀ àkídà ìrìjà wo torí yóò tún gùn lọ́wọ́ torí wọ́n tún pín tó àlàyé tá a fẹ́ ṣe ń bẹ̀ ni pé ó fi hàn pé ká mójútó ṣe wa náà òun ni yóò máa júwe pípé kíni o àlàámọ̀lú yàtúlù alákàmọ́lì alìmọ́ni yóò máa júwe pípé ìgbàgbọ́ tó tẹ́yìn bá ti ń ṣiṣẹ́ pé ah, tòótọ́ sì ni ká má tanra wa jẹ iṣẹ́ máa júwe ìgbàgbọ́ ẹlòmíràn tí wọ́n bá ní kẹ́mọ̀ mẹ́mu mo ti sọ rí nínú lẹ́kṣọ̀ yìí nínú ìgbà tá à ń ṣàlàyé àwọn àhádìsì tí mo ní mò ń ṣe wá àti mọ́ṣáláṣí wa ládùúgbò wa tí mo wá ń sọ̀rọ̀ ọtí mímu mo ní ẹnìkan sọ mo rí ẹnu ẹ̀ báyìí ọlọ́run dẹ̀ ní kó bọ́ sétí mi pé èsì náà ìyá ọ̀rẹ́ mú ṣe ṣọ̀rú tọ́ bá sọnù èdè kàrẹ́ ló sọ èdè ìlú wa ló sọ pé kò sí nǹkan tí wọ́n máa fẹ́ mú ṣe ju pé èèyàn fi máa tọ̀ bá sọnù ni mo mọ ọkùnrin mò ń wò báyìí ṣẹ́mọ̀ ìyẹn ni pé in tí mo sọ yẹn ìgbàgbọ́ mo dẹ̀ mú àyà wa ni ìgbàgbọ́ yẹn kò sí nínú ẹ̀mí ẹ̀ ló fi sọ owó ọ̀rọ̀ yẹn tó bá kó gbà á gbọ́ bẹ́ẹ̀ yẹn kò ní sọ bẹ́ẹ̀ ìmọ̀ bóyá gbọ́ kí ni ẹ̀yí àwọn àbójẹ́ tí irú ẹni bẹ́ẹ̀ bá mẹ́mu tán náà ẹmu jọ òun ògùn kan yóò òun mú púpọ̀ àmúpara lọ́lọ́run ò fẹ́ in tó gbàgbọ́ ló sọ yẹn ló jẹ́ kó máa mẹ́mu yẹn ṣùgbọ́n táwọn afá bá dọ́dọ̀ ẹni ọkẹrin ni àǹfà ẹni ọkẹrin ni gbàgbọ́ ló jẹ́ hadith anabi wa Muhammad ta tún ti mú wá tí àfá Abdulmalik inú ètò ti kójọ náà tá a ti kà sẹ́yìn inna Allaha la yanzur ila suwarikum wa àmàlìkùm walakin yanzur ila kulubikum wa àmàlìkùm inna Allah la yanzur ila suwarikum wàlá ìlà kíni irọ́ wa àmàlìkùm kọ́ wàláàkín yanzur ilá kùlúbìkún wa àmẹ́ẹ̀lìkún yóò wọ ọkàn yín àti iṣẹ́ yín. Gbogbo yóò wòṣẹ́ yín àmẹ́ yóò wòṣẹ́ àmẹ́ ìrìkùn nínú lọ́la yà ń sọ̀rọ̀ ìlà sùwárìkùn wà láà àmúwáàlìkùn kò ní wo sùwárìkùn bẹ́ẹ̀ ṣe rí bóyá ẹrẹwà ni abẹ́ ẹrẹwà ẹga ni abẹ́ kúrú ẹsanra abẹ́ ẹsanra irú ìtẹ́ jẹ́ wà àmúwáàlìkùn àbí dúkìá yín wà láàkí yà ń sọ̀rọ̀ ìlà kùlúbìkùn wà àmẹ́ ìrìkùn yóò wo ọkàn yóò tún wá wo iṣẹ́ ó fi hàn pé iṣẹ́ ni ń ṣe pẹ̀lú ìgbàgbọ́ lọ́rọ̀ kan ṣá ní tí ànábì ń sọ mí gbé wallahi la yu'minu kò nígbàgbọ́ pípé ta ló ń tọ̀hún wọn béèrè kí ìlà mẹ́rin ya Rasulallah ta ni ó ní kọ́ọ̀lù man la ya'manu jaruhu bawa'iqahu ẹni tí àwọn aládùúgbò rẹ̀ tí wọ́n fọkànbalẹ̀ sí sùtà rẹ̀ ọ̀rọ̀ aládùúgbò ṣe pàtàkì àwọn owó aládùúgbò wa òun là ní alámúlétì Hmm, àwọn tàjọ ń gbé apá kanú àwọn àfáà sọ pé tí à ń pè ní aládùúgbò ní ogójì ilé sọ́tún ogójì ilé sí òsì sí wa <laughs> apá kanú àwọn àfáà sọ bẹ́ẹ̀ ó ṣe pàtàkì aládùúgbò wa gbọ́dọ̀ fọkàn balẹ̀ sí wa pa ní ṣe àwọn ń sùn ta hmm, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a já àfáà làwọn èèyàn máa bẹ̀rù wa kò sí tó sì jẹ́ wọ́n bẹ̀rù wa níjọ́ kan tí mẹ́fà gun bí àwọn tó ń ṣe àwọn oníṣẹ́ múná wà múná tán múná fẹ́ já náà lé rẹ̀ ló bá ní ókè ó kàn náwó sí nìyẹn ò bá lè sọ̀kalẹ̀ mẹ́bẹ̀ ló dúró sí àfìgbà tí wọ́n wá bẹ́ àfà lọ́nà yà sọ̀kalẹ̀ <clears throat> àtijọ́ náà mẹ́fà ti ya lé rẹ̀ mọ́ <clears throat> yóò bá sì sọ pé a fi fìlà périn ọjọ́ kan ní iyì rẹ̀ mọ́ gbogbo ará àdúgbò ṣe sọ pé eh, ọkùnrin tí nẹ́pà gan mọ́kò wájú ilé rẹ̀ tí wọ́n fi yálé rẹ̀ mẹ́jọ́ o Hmm, ọkàn wọ̀ wá ní ìbalẹ̀ tàbí ẹnìkan ó dámi sí láńjọ́ kan nígbà tí ó fi délé gbogbo ara rẹ̀ ti ṣe kíni ó ti sú kúrú náà ti bu ọmọ òun kí ló ṣẹlẹ̀ wọn mọ̀ mọ̀ rí tó dámi nígbà tó dámi kì í ṣe kó dámi sí àfa àlá ó ṣèṣì kò mọ̀ páàfà bọ̀ ló fi dámi sí là àfa wa ni ẹ̀ẹ́n àfọ́ sọ̀rọ̀ ó kàn rẹ̀ rìn ní pé pẹ̀lẹ́ ọmọ yìí wọ́n bá lọ bẹ̀ àfa títí títí títí ní ọ̀nà òkè ní kúrò náà ṣẹ̀ wàá lọ látijọ́ náà làwọn àfihàn tí wọ́n ń bẹ̀rù pé é eh, àfà yìí ọlọ́run ṣàánú ni o gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan pé ó yẹ kéèyàn máa ní mọ́tàgbà mọ́lẹ̀ lẹ́nìkan ní ọmọ ajẹ́wọ́ àti ọmọ asínwọ́ níjọ́ tí ọmọ asínwọ́ bá lòun ní sínwọ́ mọ́ ọmọ ajẹ́wọ́ ò béèrè o torí náà ẹ jẹ́ kéèyàn onímọ́tàgbà mọ́lẹ̀ ẹ̀yìn tẹ́lẹ̀ ń ṣe súnà yẹ lóògùn ọ̀pọ̀rán tí bàbá kan advice mi jọ kan mo ní oògùn dá ọkà má sọ pé ò dá mo ní ó yẹ kí yẹn ní lọ́wọ́ ó wá ń pa àwọn ìtàn kí láǹfààní táwọn nǹkan yẹn ṣe wá àwa mùsùlùmí mi ò ráǹfààní tó ṣe wá ju pé ó lé àwọn èèyàn di ẹ̀sìn àwọn èèyàn ń bẹ̀rù wa lóòótọ́ wọn á máa bẹ̀rù wa pé èèyàn di ṣùgbọ́n wọn ò ní gba ẹ̀sìn wa yẹn ẹ rí àwọn nàṣàrà àtàwọn míì tí wọ́n bá láburú kan ṣe wọ́n wàá bá àfà láti gbọ̀ ògùn búùn wọ́n lọ lò ǹjẹ́ wọ́n darapọ̀ mẹ́sìn wa yẹn rárá wọ́n mọ̀ wípé nǹkan táwọn táwọn lọ ṣe yẹn ò dáa èṣù ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n torí pé ẹ̀mí wọn tó kọ̀lẹ̀ nípa ìgbàgbọ́nú ọlọ́run wọ́n ní bùkátà tí wọ́n fẹ́ lò wọ́n wàá gbà lọ́dọ̀ yín gbígbóná ṣùgbọ́n ǹjẹ́ wọ́n gbẹ̀sìn yín wọn ò ní gba ẹ̀sìn ẹ̀rí tí wọ́n bá ń jà sí mílè mọ́mù ní mọ́ṣáláṣí ìmáàmù mi bí kò fẹ́ sọ̀rọ̀ kó lóun fẹ́ bẹ̀rẹ̀ útúbà kó máa wá tọ́lẹ́nu kò ní rí nǹkan wí wọ́n ròyìn ìmáàmù wọ́n sọ̀rọ̀ ìmáàmù ká ẹnìkan tó lóun rí ló sọ fún mi ò nìkan dárúkọ lóyìn wọ́n ń jà sí màá ẹni ala wá ní kó kírun bó kan fò jáde ń diẹ ní fárá ló ṣú sára wọ́n ló kàn pariwo ni pé òun ò mọ́mù mọ́ o ṣùgbọ́n látijọ́ ìlú tí mò ń sọ ṣọ́ọ̀ṣì ń pọ̀ ń bẹ̀ burúkú báyìí pé pásítọ̀ kankan ó yàgbẹ́ ẹ̀jẹ̀ lórí lórí lórí àga wàásù àgbọ́ pé pásítọ̀ kankan ó pọ̀ ẹ̀jẹ̀ ń bẹ̀ àgbọ́ pé ó yàgbẹ́ àgbọ́ pé ó tọ̀ nígbà tó jẹ́ kọ́dọ̀ àwọn àfáàn náà ni wọ́n ti lọ ṣàwọ́rò pìlẹ̀ fọ́rọ̀ ni mo tún ti ń ya sí yẹn ṣùgbọ́n tó jẹ́ kí n lọ bẹ̀ ni pé irú àwọn ènìyàn àwọn ará àdúgbò ní fọkànbalẹ̀ sí wọn má a gbọ́dọ̀ máa ń ṣọ́ ìṣe wa ń gbà mí láti ṣe nítorí pé à ń bẹ̀rù káwọn ará àdúgbò wa kí wọ́n máa di pé wọ́n sọ wá di ẹ̀gbẹ̀gí ológun kà kí wọ́n máa sọ wá di olóró fàdéyí olóró anábìwá Muhammad sọlọ́lọ́hù àléhì wa àlìwọ̀sílá ó ní mọ́ zálà jìbìrí ìlú yóò sí ní bìlìjáàrí hátà zọ̀nàntù annáhù sayuwarrithu ìyẹn náà wà náà sọ ìbùkọ̀rí kò jìnà sádìsì náà ó ní mọ́ńsálà jìbìrì mọ̀lẹ́kà jìbìrì kò gbò kò yẹ yóò sí ní lẹ́ni tí ń sọ àsọtẹ́lẹ̀ fún mi bìlìjárì nípa aládùúgbò mi hàtà débi pé zonantu èmi wá ń rò pé anahu sayuwa resunuhu pé yóò gbọ́ àánú àwọn tí ó jogún mi ó ṣà ń sọ̀rọ̀ rẹ̀ já mójútó aládùúgbò aládùúgbò ẹlòmíì ní ìsìn tó bá yàgbẹ́ lọ́mọ dàgbẹ́ sí mi sọ àwọn ọ̀nà wo la lè fi kó ìnira bá ládùúgbò ìkan mo ṣàlàyé yẹn tí wọn ò fi ní fọkànbalẹ̀ síra ìkejì kámọ̀ máa ní aládùúgbò náà lára ọláyọ̀ ṣe pàtàkì kámọ̀ máa ní wọn lára nínú ọ̀nà tá a lè gbà ní wọn lára òun ni àwa tá a máa ń yí rẹ́kọ́ọ̀dù sókè lálálá tá a bá jí láàárọ̀ eré àà gbogbo àdúgbò ní gbádùn alẹ́ náà àwọn tá a jọ ń gbénu ilé ẹlòmíì ó wà á tún sínú àwọn ilé face me i slap you <laughs> ìwé ni ọ̀rẹ́ wa kan ló sọ yẹn face me i slap you àwọn ilé tó pé èrò ń gbé yẹn ẹlòmíì tó bá ti wá dalẹ́ ní nǹkan bí aago mẹ́jọ mẹ́sàn-án yóò wá sílẹ̀kùn ẹnu ọ̀nà rẹ̀ lẹ̀ báyìí spíkà yóò akọjú rẹ̀ síta yóò àmọ́ pé orin sí lálálá tó wá ní yàrá tó lòún wà òun sanwó òun ṣùgbọ́n nǹkó nira báwọn yòókù torí pé àdìsí wá lórí ìyún náà fàlà yóò dì já ọ̀rọ̀ hù mọ́ kó nira bá kíni aládùúgbò rẹ̀. ẹlòmíì ìwíńdò rẹ̀ ní ti máa tọ̀ ju fèrèsé rẹ̀ wíńdò ní ó ti máa tọ̀ wíńdò ẹlòmíì sì ní lẹ́yìn tiẹ̀ òórùn tọ̀ rẹ̀ yóò máa lọ bẹ̀ ẹlòmíì bẹ̀ ní jù gbẹ́ sí àtàwọn oríṣiríṣiríṣiríṣi. Hmm? ẹlòmíì ń sin ewúrẹ́ àwọn aládùúgbò rẹ̀ wọ́n dáko ewúrẹ́ rẹ̀ yóò jẹ gbogbo ẹ̀ tí wọ́n bá lọ bá yóò ní kò sí tó ń fẹ́ ṣe sí àbẹ̀ ní kò mọ́ sin ẹran mọ́ ni ẹlòmíì ń sin ajá ajá ò jẹ́ káwọn ọmọ kọjá ń ta àbọ̀ àwọn ọmọ wa máa bẹ̀rù wọn àtórí tiẹ̀ ọ̀nà tó ẹ̀kẹ́ ń gbà níwájú ta rẹ̀ lọ bí tí wọ́n lọ wọ́n á gba ọ̀nà tẹ́ ń pè tá a pé wrong way yorùbá ò ní wrong ọ̀nà tó jìn torúpọ̀ kan wọn ò balẹ̀ pájà rẹ̀ ò ní dé wọn jẹ kò ní sọ ajá ìmọ́lẹ̀ kò ní tì wọ́n mọ́lé àtàwọn ọ̀nà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kò ṣàánú wa ànábì wa Muhammad sọ àbí ìyá wa Aisha béèrè lọ́wọ́ ànábì inú tó ká máa ṣe dáadáa sí wọn ọ́ ó ní ìnáni ìnàlí jàrá ìní mo ní aládùúgbò méjì fàílà ayíhìmọ̀ uhùdì ìwónú wọn ni kí n ta lọ́rẹ̀ ànábì ni ìlà akọrọ̀bì hìmọ̀ mí nkà bàbá èyí tí lẹ́kùn tiẹ̀ súnmọ́ jùlọ ni pé ẹjọ́ wà nù ilé fèsì ní àfẹ́sì sí ìfẹ́ èyí tí lẹ́kùn ẹ̀sùn ó fi hàn pé ojúṣe rẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tèyún ọlọ́run kò ṣàánú wa bẹ́ẹ̀ náà ni táwọn aládùúgbò wa bá ṣe dáadáa sí wa ká mọ̀ fojú rí náà tí wọ́n ṣe òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam yá ní sá alimuslimat ẹ̀yin obìnrin mùmíní látọ̀kìrọ̀nà járọ̀tù lè járọ̀tì ha wà lọ fírsínà ṣáàtìn kí aládùúgbò rẹ̀ obìnrin kejì kó yóò fún ní nǹkan kó mọ nǹkan tó fún yẹn kó mọ yẹyẹ nǹkan yẹn kó mọ yẹpẹrẹ kódà tó bá jẹ́ bàtà ẹran ló fún pátákó ẹran ẹsẹ̀ ẹran ní tó ní ló fún ẹ̀yìn ìyẹn ni pé lára ṣíṣe dáadáa sí aládùúgbò ni pé tá a bá ní nǹkan ká fún wọn nígbà tó dáná gbogbo ọbẹ̀ rẹ ní jáfi kàn yìí ẹni yẹn gan ti tẹ̀bà ó ti fẹ́ máa fòórùn ọbẹ̀ rẹ jẹ̀bà àsọdùnlé tí mo sọ yẹn o mo ń pè ní hyperbole ní english o mo kàn fi ṣàlàyé ni pé kí ni ẹ̀ ń já kan ìwọ náà sì ti rí bí ṣe ń lọ tí ń bọ̀ ẹ káàárọ̀ o alájà ẹ káàárọ̀ o alájà òsín lé ní ẹ̀yin ọmọ wọ́n ń bẹ nínú yàrá bá ń sọ pé mò ń kí wọn o òórùn ọbẹ̀ tó ń sè yẹn ti gbọ́ síta orí a ti ti bú lọ fún un àwọn ó ti jáde ó ti gbọ́ olófin wa ń kí ọ̀fíọ́kí ọbẹ̀ lánàá alájà ò tí jáde náà ni ẹ sọ pé mo kí wọn o ẹ fún un ló ń jẹ ní sọ yìí adé ah, ah, ìrọbìnrin mi jẹ ah, hàn àlékún ní ìwà pa o kí lẹ fi sí ní ẹ fi táàmù sí ní ìnìkan owó ẹ kàn fún un ló ń jẹ ní láì lọ fún un irú àwa tá à ń ṣàgbẹ̀ nílùú wa nísìn àtẹ̀yìn tẹ́ ṣàgbẹ̀ náà wà ìgbà mí èèyàn máa ra nǹkan wọlé nítorí ẹ̀ bá mọ̀ pé òun ò ní fara àdúgbò yẹn máa fi pamọ́ nu àpò ni òní jẹ́ wọn ó rí òkú àgbọn wọlé àbòkó bẹ̀pẹ̀ wọlé àbòkó gẹ̀dẹ̀ wọlé àbòkó oṣù wọlé gbogbo wọn ni wọ́n rí bó ṣe ń kó wá wọn ní kankan bẹ́ẹ̀ èyí téèyàn bá mọ̀ pé òun fún wọn èmi òun gbà míì wà dọ́gbọ́n ni ó lè jẹ́ rọ̀lẹ́ ńgbà sílẹ̀ ti ṣú tí mo wù pé mi mọ̀ nífẹ̀ẹ́ káwọn ìmọ̀ ara tọgbọ́n kò wọlé bá wọn tí wọn ò rí ṣùgbọ́n tó bá ti rí pé ojú wọn rí fún wọn èyí tí wọ́n wá rí náà tí ó bá ń rí ẹni tó ní bùkátà sí àti sọ̀yẹn sẹ́yìn ṣá ò lè fokó tó fún náà sọ́dá kọlẹ̀ yìí wallahu ta'ala a'lam alimohim tábìlì náà sọ òun náà ní wípé aládùúgbò wa gbọ́dọ̀ fọkàn tán wa wípé a ní ṣe sùtá àwọn ẹlòmíín àdúgbò tí wọ́n ń gbé olè tó wájà ń bẹ̀ àwọn lalátọ̀nà olè ibẹ̀ gbogbo ìpàdé tẹ̀ ṣe wípé ẹ sọ de ó ti lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́wọ́ ló ti lọ ẹ̀kú jẹ ó lọ tọ̀ lójú tí ní ó ti lọ kọ́ọ̀lù ẹni báyìí ló sọ báyìí ẹni báyìí wọ́n ti ti ń sọ báyìí o mo rántí ní ìlú kan tí wọ́n ní kidnapper lákòókò yìí wọ́n gbé ìyàwó ọba abẹ àti ìyàwó akọ ọba yìí <clears throat> wọ́n wá ń sọ̀rọ̀ ní ààfin ibẹ̀ yẹn owó tí wọ́n ní kí wọ́n mú wá àwọn kan wá ń sọ pé ẹ̀ ń dínkù ń bẹ̀ ìwọ̀n ìsọ̀rọ̀ yẹn tán tí wọ́n ti pè wọ́n pé tówó yẹn bá dín ah, báwo ni wọ́n ṣe gbọ́ lọ́hùn wọ́n dẹ̀ kọ́ lù wọ́n pé owó yẹn tó bá dín wọ́n á pa wọ́n dànù ni o ó fi hàn pé ọ̀kan nínú wọn ti di agbódegbà ń bẹ̀ yẹn tó ẹlòmíì àdúgbò tó ń gbé ọkàn àwọn èèyàn ò balẹ̀ olè tó wá síbẹ̀ yẹn wọ́n mọ̀ pé òun lalátọ̀nà àwọn olè yẹn òun ló ń gbàgbódegbà fún wọn ìgbà tẹ́lẹ̀ mọ́ ṣọ́de lálẹ́ ẹ̀rẹ́ ni ọ̀sán àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n ti lọ bí iṣẹ́ wọ́n wá fọ́lé wọn lọ́sàn òní ò mọ̀ bá wọn ṣọ́nà òní ò sọ fún wọn bí wọ́n ṣe rìn sọ àwọn aládùúgbò fọkàn wọn àmọ́ òkú bò láti lé ọkùnrin bò láti lé ọkùnrin wọn rántí ọ̀rọ̀ kan tí bàbá mi sọ ó ti pẹ́ o gbàdí fẹ́ kọ́lé síbi tí wọ́n wà ọkùnrin kan wá fẹ́ kọ́lé òun náà ralẹ̀ síbẹ̀ láwọn ní ah! èèyàn bú táwọn ti mọ̀ ó lè lè ṣé wọ́n lọ́lọ́run kàn ṣe ni ò bá kọ́lé sí ẹ̀nú àwọn dùn pé àwọn ò rí wí ẹni ládùúgbò ìwọ náà lè jẹ́ bẹ́ẹ̀ ládùúgbò ó lè jẹ́ tọ́ọ̀gì ni ọ ẹlòmíì ìgbà àdúgbò gbogbo ọmọbìnrin dáràn ó ti lọ ẹ̀wọ̀n ẹ̀mejì ẹ̀mẹ́ta ọmọkùnrin kan báwọn náà bó ṣe dé wàhálà ní ládùúgbò ẹ̀wọ̀n kò sí ẹni tí wọ́n ṣe fún ò ṣe fẹ́ràn èèyàn ni wọ́n ṣe fún ìjọba ló ń bọ̀ òun níbẹ̀ ìwọ má jẹ̀rú aládùúgbò báyìí má jẹ̀rú aládùúgbò báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́n kò ṣàánú wa allahumma inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina allahumma hdina wa sadidna rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar sọ̀rọ̀ aládùúgbò ṣe pàtàkì gan ṣé bí àwọn mọ̀lẹ́kíyà gan náà àti náà fíkìwà àwọn màlìkíyà ká léèyàn fẹ́ kọ́ lẹ́ǹsì wọ ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ ó wá fẹ́ gbé ilé ẹ̀ ní Austria wọ́n lé ó gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ kó tó lè kọ́ sí olókè Austria <laughs> torí lójú ní tí àwọn sọ ni pé bó ṣe kọ́ Austria yẹn tó bá wà lókè ó mọ̀ yọjú wọlé ẹ̀ ó mọ̀ ráwọn obìnrin ẹ̀ lẹ́yìn ó mọ̀ rí gbogbo àṣírí tóun náà ń ṣe lẹ́ǹkùlé ẹ̀ ó lọ gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ kó tó lè kọ́ Austria torí ìnira ló jẹ́ fún un lẹ́nìkan sọ fún mi pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń Sókótó mi mọ̀ pé ó rí bẹ́ẹ̀ ni pé wọ́n yéé gun ràkúnmí wọ̀lú ó sọ̀kalẹ̀ lórí ràkúnmí torí tó bá wà lórí ràkúnmí ó ti ga sókè ó mọ̀ wọnú ilé onílé ìnira náà ló ń kó bá wọn. àwọn tabajẹ́lẹ̀ àlà máa mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn ò ní lè wọ ẹ̀wù wọn ò ní lè mọ̀ wọ ẹ̀wù wọn sọ́rùn nítorí pé àwọn èèyàn mọ̀ wá wò ọ́sítì àní lọ́tún ọ́sítì àní lóṣù ó kàn fẹ́ bọ́ sẹ́ńkùlé ó gbọ́dọ̀ lọ wọ ẹ̀wù ó gbọ́dọ̀ àfinú yàrá ẹ̀ nìkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó náà ẹlòmíì àwọn nǹkan tí ó ṣe yóò kó wàhálà báwọn aládùúgbò mo ti rẹ́ nìkan tó jẹ́ pé ó kọ́ nígbà tó ó wá lo ilẹ̀ rẹ̀ ọ̀ṣọ́ ọ̀rọ̀ rẹ̀ ó wá ṣe sí inú òdì ọ̀dà ẹni ń sọ ní ibi ilẹ̀ tòun lòún wá bẹ́ẹ̀ ọ̀ṣọ́ ọ̀rọ̀ omi rẹ̀ ilé ló ń bọ́ sí. a sọ nàṣàrà onílù ṣe àwọn ọlọ́run kò ṣàánú wa àtàwọn oríṣiríṣiríṣiríṣi bámbámbámbámbámbámbá hmm? ọlọ́run kò fún wa ní ẹ̀kọ́ rọ́bàná àti náà fi dúnìyà asánàtà ọ̀fìlẹ̀ àkìrọ̀tì asánàtà àkìnà àbábàná wasallá àìlẹ̀ nàbí ilẹ̀ muhammadu aláàlì wasọ́bí àjùmáì wasallama taslima kasira kasira akulu kọlu hada wastafilali walakum wasalamu alaikum wa rahmatullahi wa barakatuh